أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ الله pọ̀ fún ọlọ́run ọba alágbára bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa. àgbọ́yé yìí máa tẹ̀lé tọlọ́hún yìí máa tẹ̀lé ti súnà ànábì sallallahu alaihi wasallam kọlọ́hún kó ṣe nírọ̀rùn fún wa yìí máa fi ẹ̀sẹ̀ ẹlẹ̀ àti yapa àṣẹ ọlọ́hún kọlọ́hún ọba kó ṣe nírọ̀rùn fún wa kó já lè máa gbé ẹ̀sẹ̀ tì ẹ̀yin arúsìn ọlọ́hún eléyìí ni fq class fq class tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ níbi tá a ti máa ń ṣàlàyé masáìlú fìkìhíyà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbígbàgbọ́ yé ẹ̀sìn eléyìí ni ọmọ jẹ́ part sixty two part sixty two lórí ọ̀rọ̀ àkámù sọ́lá àwọn àdájọ́ ọ̀run so asọ́láàt part sixty two òun lélẹ́yìí yóò mọ̀ wá jẹ́ sọ́láàtù tàtọ́ wọ́ọ̀ì part five àwọn àrùn àkígbọ́rẹ́ àwọn náà fílà àṣegbọ́rẹ́ yóò jẹ́ apá karùn-ún ibi tá a dúró sí ní ìjẹjọ òun níbi ọ̀rọ̀ raka àtàlífàjìr àbí sunnatulifajir náfìlà raka méjì eléyìí tí a máa ń yàn yẹn nígbà tí a bá fẹ́ kírun subuhi lẹ́yìn gbàtàlúfàjárì tó ti là a ti sọ ìdájọ́ ẹ̀ a wá mú àwọn ahkam wa masail àwọn tọrọ mọ́ la wá yanjú ibi tá a yanjú kàn ní ọ̀rọ̀ aliptija hukmu liptija alalijambil ayman ba'dahuma ìdájọ́ kárara rọ̀gbọ̀kún lórí apá ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún wa lẹ́yìn ìgbà tá a bá ṣe náfìlà rákà méjì tí í ṣe rákà àtàlífàjìr àti yanjú ẹ̀ ọ̀rọ̀ bíi mẹ́fà táwọn onímọ̀ sọ adẹ̀sọ yìí tó tẹ̀sán wọn jù ibi tá a wá yanjú lọ ni kọ̀dọ́ù rákà àtàjìl kọ̀dọ̀ uhùmọ̀ tí ìrora káàtàlífàjìrì yìí tó bá wá ṣẹlẹ̀ pọ̀ bọ́mọ̀ọ̀yàn lọ́wọ́ ǹjẹ́ a lè san padà àbá a lè san ìyẹn la fẹ́ máa yanjú ibẹ̀ ládẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí bí ibn rahman a ti jẹ́ kó yẹ wá pé àsìkò rẹ̀ òun náà ni báàdà tó lóra ìlfàjìr ìlàsọ̀lá ti sọ̀bọ̀ àlùfájàrí yọ báyìí a lè ṣe raka àtàlífàjìr ẹni tó bá já sí pé inú ilé rẹ̀ lọ wá alẹ́ yìí tí ó kọ́ mọ̀ tánàbí àsàlà máa ń ṣe é jù inú ilé lànàbí ti máa ń ṣe ìyẹn ni máa ń fa kọ́ráyè rọgbọ̀kàn sápá ọ̀tàn tíyàwó Aisha bá tají wọn lè jọ máa sọ̀rọ̀ níjọ́ tíyàwó Aisha bá sùn ànàbí ọmọ yóò ara rọgbọ̀kàn lórí ẹ̀gbẹ́ rẹ̀ àti yanjú ilé ìkọjá ṣùgbọ́n nìkan ó wá ṣẹlẹ̀ kò kí raka àtàlífàjìr bóyá ó pẹ́ jí so ìgbà tí èèwọ̀ tọ́lẹ́tì tí èsàlùwàlà tán tó fi wọ mọ́sálásí báyìí wọn kódà kó tó sàlùwàlà tán gan-an ti ṣe kàmọ́ mọ́sálásí so àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ alifájàrí yọ ọ̀rẹ́ wa wà mọ́sálásí ìgbà tí ó fi bóde bóyá ó fẹ́ lọ tọ̀ ó fẹ́ sàwọn nǹkan míì tọjọ́ mọ́ ètò pé ìmọ̀ra àbáyọ ẹ̀gbẹ́ kúrò lára ìgbà tí ó fi padà hmm, bóyá wọ tọ́lẹ́ẹ̀tì lọ ìgbà tí èèpadà wọlé wọ́n ti gbẹ̀rùn dúró a rí pé rákà àtàlífàjìrì ti bọ̀ fún báwọn ǹjẹ́rú ẹni yẹn ó san padà àwọn àáfàá níbẹ̀ ni wọ́n ní yusoro ulawu kọ̀dọ̀ uuma mata zala uzuruhu ẹni tó já sí pé kò láǹfààní àti kíráká àtàlífàjìrì yẹn fún kan àbí di kejì ìgbàkigbà tí excuse reason in tó fa kọ́mọ̀ kí ìrun yẹn tó fi bọ́mọ lọ́wọ́ tó fi di gbèsè yẹn tí nǹkan bá ti lè kú òǹbẹ wọn ló lè kí lápẹẹrẹ ń sìn ẹni tá a ló pẹ́ jí so ó sì bá ràn ṣubú yìí ó túmọ̀ sí pé tó bá kírun ṣubú yìí tán ó lè kí jàmọ́ ẹ̀já gbọ́yé dáadáa o ṣe é mọ̀ pé ó ń sánú ńlá ṣe ń kọ́ṣàn àwa tá a jọ̀dọ̀ ká farabalẹ̀ gbẹ̀sìn wáyé ìtí káwọ́ ọmọ lé ni tí wọ́n fẹ́ ká ṣe nínú súnà àwọn nǹkan tó já sí wípé ṣẹ̀rí àkẹ́yọ̀ǹdẹ̀ fún dìkan fún ovuru kọ́mọ̀ jẹ́ pé ìṣesí ọ̀lẹ́ yẹn làwọn ọmọ wa tẹ̀lé èyí tó wà nú ẹ̀sìn ni pé joojúmọ́ ni ká gbìyànjú ká máa rí pàṣẹ ráká àtàlífàjìrì wa lẹ́yìn ìgbà tàlífàjìrì bá yọ ká tó kí súbóyè bọ́yá ẹ̀ka lóṣù mẹ́fà fún dìkan bọ́yá àsùngbàgbé bọ́yá ọ̀rẹ́ wàá Hmm? àbálùwàlà wa já àbá ní running stomach kọ̀sájà àríṣe tán fi gbẹ̀rún dúró irú ẹ̀kọ́ kan báwọn ni kọ́ máa ṣẹlẹ̀ pé ìfàtọ̀ tá a bá san kọ́ máa jẹ́ pé tẹ́lẹ̀ mi ò ti sọ di pé láàrin ọ̀sẹ̀ kan ẹ̀ẹ̀mẹ́ta rákà àtàlífàjírì ẹ̀yìn ṣubú ìní ọmọ kí ká sọ́ra hmm? ká má jẹ́ kí ṣàìtọ́n kọ́ tàn wá jẹ. àáfàá lẹ́nu tó bá ṣẹlẹ̀ sí pé ìrun ìbọ́mọ lọ́wọ́ tó fi di wípé akínwó àsánbà àbóòrùn gan tiẹ̀ ti yọ ọmọ lọ́wọ́ gan o lè kí nígbàkigbà tí òjì ó kí yẹn tọba bá ti kó ń bẹ́ẹ̀ àáfàá láwọn ẹ̀rí tó sì wà lórí eléyìí pọ̀ dáadáa nínú ẹ̀ ni àdíìsì àáfàá wa Abu Hurairah kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn àáfàá wa pàtàkì sàbẹ́ pàtàkì yìí kọ́lọ̀ ń kó bá ní san lẹ́sàn-án rẹ̀ nínú àwọn sàbẹ́ tí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn àtàwọn mọ̀nàfíìkì náà mùsùlùmí tí wọ́n máa ń sọ̀sọ́kùsọ nípẹ̀ tàbí tán máa ń kórìíra ní sàbí pàtàkì nọ̀híbùhù lìlá ìwàfìlà kọ́lọ̀n kó bá ní sàáfà wa abdulrahman bọ́nà sọ́kàr àbúrérà tán gba àdìsí wa tó pọ̀ ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ o. àáfà wa àbúrérà ẹni rẹ̀ wọ́n wá ń sọ fún wa wọ́n ní arọ́sùnà máa nàbí yìí sallallahu alaihi wasallam falamu nastaikid hatta tọ́lá àti shams wọ́n níjọ́ kan àwọn wà pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lórí ìrìn àjò ilẹ̀ wa ṣú bá wọn àwọn wá rárá sinmi síbì kan àwọn tẹ̀dó àwọn sọ̀kalẹ̀ sáàyè kan àwọn sinmi ń bẹ̀ torá sọ wípé gbólóhùn arọ̀sà yẹn arọ̀sà yóò arìsù tààrísàn àwọn àáfàá wa ní kẹ́límà tààrís òun ni anuzul ahiro lail lilisti roha kọjá sí wípé à ń sẹ́rìn àjò lọ àwa tẹ̀dó asinmi síbì kan lálẹ́ bọ́bá dàrọ̀ láàmú abárin àjò lọ wọn ni ní jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ náà ni ó tún lè jẹ́ ọ̀sán náà ṣùgbọ́n àwa wo kọ̀rí náà àwo bó náà ṣe lò kí ló ń bá bọ̀ nínú àdìsí àfàwọ̀ àbúrẹ́ra alẹ́ torí pé àbúrò bá ní yọ ọ́nú sí wọn ti yọ falamuna staikin hata àti shams àti mọ̀ pé alẹ́ ni àwọn ọ̀wà tají kálukú sẹ́mọ̀ bóyá wọn lọ jihadi ní bóyá ti rẹ kálukú ẹ̀ ń bá ti mọ̀ pé asáfárù kíta àtọ̀mínà anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ ìrìn àjò boredom wà ń bẹ̀ stress wà ń bẹ̀ ẹ kẹ́rì lórí yọ ọrẹ́ yẹn oúnjẹ ò lọ dáadáa yóò sú yẹn ara ojú máa pọ́n báyìí báyìí ó lè rẹ̀ yẹn so ó mọ̀ ń pé ń gbà mí orí àjò lè sùn bànà kù bí pàmò báyìí tí wọ́n ẹsẹ̀ máa jí ó rẹ àwọn tàbí ká ní wípé bọ́lọ̀ ń ṣe fẹ́ńjọ́ náà wa ni yọnu wọn ní àwọn ọ̀tá jí hátà tó fi di pòórùn wa yọ a rí pé bóòrùn ti yọ ìní ìsìn kí ni tí ó ṣẹlẹ̀ wọn ò tíì kí subuhi wọn àdẹ̀ tíì kí raka àtàlùfájì wọn nípa nàbí sallallahu alaihi wasallam kí kálukú yín ọ̀yá nǹkan goyin ọ̀yá ọ̀yá ẹgbà nǹkan mú torí wípé fàyínà mọ́nsìlò náà fi ìṣẹ̀tàn bí a ibi ìgbà tẹ̀sùn ti wa ń bóyá èṣù bá wà ń bẹ̀ sẹ́ẹ̀rì pé ntọ́ bá jọ máa burú èèyàn á máa fi sọ̀dọ̀ èṣù nínú ẹ̀kọ́ àkídà alùsùnà wàlìjàmáà wàṣàrù láìsà ilé aburú ọ̀dọ̀ ọlọ́run ni àti tọ́da àti amọ̀pẹ́ ọlọ́run máa ń mu wá ṣùgbọ́n nínú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ni àyè máa ń ṣàfitì aburú sọ́dọ̀ ọlọ́run anabi ní sẹ́ẹ̀rí èṣù ó súnmọ́ kẹ́kẹ́ pé ṣàìtọ́ òun àdọ́rọ̀ náà ó ti dé bá wa láàyè yìí ó ọ̀yẹ̀jẹ̀ àsunwájú bàbá sọ́lé àlùfẹ́ mi ni wọ́n lọ́rọ̀ tó pọ̀ tó sọ̀rọ̀ ilé inú àṣẹrì mọ́mútẹ́ ṣùgbọ́n kásáré lọ bí tá a fẹ́ yọ ń bẹ̀ wọ́n náà bá sún síwájú níwọ̀nba àsìkò péréte níwọ̀nba kíni o ìwọ̀nba àsìkò díẹ̀ ó ní fàfà àlìnà kálukú dẹ̀ mú ìjánu nǹkan gun rẹ̀ wọ́n sún síwájú níwọ̀nba fúnmọ̀ dá àbìlìmọ̀ ẹ̀rí fúnmọ̀ lẹ́yìn ìgbà náà níwọ̀nba àsìkò àti ìfura pété èṣù lélẹ́yìí ẹja kò ń bẹ́ ibi èṣù ti fẹ́ àrítọ́ ọlọ́run ṣe lásìkò ànábì wa ni ọya omi omi omi fàtàwà ọyẹ ẹja sàlùwàlà wọn bá sàlùwàlà súnmọ̀ sájàdà sàjìdà tẹ́yìn ànábì wa kọ́ kírun rákà méjì ti ṣe rákà àtàlífàjì súnmọ̀ òkèémà ti sọ̀la ẹ̀yìn ìgbà náà wáyé sẹ̀ gbé ìrun ṣubú ìdò fasọ́làlgọ́dà ànábì àsàlà wọn á kírun ṣubú ìfáwọn sàbẹ̀ jama tá a bá kọ́ wọ àdìsí abúrera yìí òòrùn ti kọ́ yọ òòrùn ti kí ni ó ti yọ wọn èkì rákà àtàlífàjìr wọn èkì ṣubú yìí ànábì ní kásáàlù wà láwọn kọ́ kí rákà àtàlífàjìr wọn wá kírun àsùnbà irun ṣubúhì àdìsí Imran bùnà Hussein tóun náà tún jọba yìí ó wà dáadáa àáfàá ní ká lọ gbọ́ yé irú àdìsí míì náà tó ní àdìsí àáfàá wa kọ́ ìṣubú náà amúrù kọ́lọ́n kó bá níyọnu sí wọn wọn ní rọ àròsùn lásọ̀ sálàm rọ́jùlán yusọ́lì báàdà sọ̀lá ti sọ́bọ̀ rọ̀kà àtàyè wọ́n nípa nàbí àsálàm níjọ́ kan ó bá rí arákùnrin kan lọ́ba ara ń kírun ráka méjì lẹ́yìn àsùnbà lòjì sí ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá lọ́ba nílẹ̀ ọkùnrin ah, sọlá tó ṣubú ìraka àtàn irun ṣubú ìtọ́lọ́run ní akítọ́jọ́ ràn yàn ráka méjì ni èwo lẹ́yìn tó ń kí lẹ́yìn ṣubú yìí sẹ́yìn bá nàbí àsálàm ọmọ tó ṣẹlẹ̀ fa kọ́ọ̀lọ́ rọ́jùl àsìkò tó burú tá bá rí pé èèyàn ṣe nǹkan kan tá a fi máa ní túhùmọ̀ táàmù kẹfìn ibú sọmọ ìyá wa ká béèrè tí ọmọ afa ká kẹfìn ibú àbẹ̀bí ẹ̀rọ ni irun súbì ìraka méjì ni ọkùnrin níbẹ̀ làbí ni rí òjì sí ọlọ́run ìní lámù àkọ́n so orí mi tó ń wo yìí lámù àkọ́n sọ̀lá ètò rọ̀kà àtàyìn àlàtàyìn kọ̀bìláhùmọ̀ irun raka méjì tẹ́ ẹ kọ́ wa nínú súnà pé ká máa kí ṣáájú raka méjì ṣubú yìí mi ò láǹfààní àti kíni fasọ̀lá ètò woman hand mo wá ní kí mo ṣe kí ṣubú ìtàn ànábì sallallahu alaihi wa sallam fasakata rasulullah kíkẹ́ àti yọlọ́nkọ́ máa bójìṣẹ́ ńlá wọn bá dákẹ́ ìyẹn ni tẹ̀kírírù nínú tàrífù súnà àbí tàrífù hadith so súnà tó ń tẹ̀kírírì yá nítorí àṣàlà ń firinlẹ̀ yẹn ni silent and tacit approval ànábì èdákẹ́ lórí aburú ọlọ́mọbaníkẹ́ ànábì sallallahu alaihi wa so ti yé bá ní ìsìn báwọn nàbí ṣe dákẹ́ ẹni pé ah, n tó ṣe òburú tá a bá tún orí wa ayé àmì tuntun jọrú eléyìí a níbi ni pé a ah, subuhu arba sírun àsọ̀bá àti di mẹ́rin ni ìyẹn ni òye nìkan tó fẹ́ máa tú tó nípa nàbí nírun ṣubú ìmẹ́rin ni istifa àmú bẹ́ńbẹ́ pé sírun ṣubú yìí ti di mẹ́rin ibi méjì nírun ṣubú yìí sàbí yẹn wọ́n sàlàyé pé irun ṣubú yìí ò di mẹ́rin o méjì náà ni èrè òjíṣẹ́ ọlọ́run o ìkíráka àtàlífàjírì ni òun ni mo kí o kọ́lọ́mbà ní kí ànábì sallallahu alayhi wa sallam jàmáà rí pé ìṣesí yìí ó ti fi hàn pé ẹni tó bá ní ovuru nǹkan kan ló ṣẹlẹ̀ ó lè kí lẹ́yìn subuhi àbí bẹ́ẹ̀ kọ́ àlòrán ti yọ àsìkò dùá ti tó kó tó kí subuhi rẹ̀ kó kíráká àtàlfàjìr tó bá já sí pé nìṣẹ́ ó ti ẹ̀ bá jàmáà ń tiẹ̀ ọba jàmáà subuhi raka àtàlfàjìr ni ó kì ó lè kí lẹ́yìn ṣubú mubashara ó sì lè sọ di àsìkò dùhà lẹ́yìn ìgbà tó rùn bá yọ. àáfàá nítorá àtúnrà díìsì kálátọ̀dà àbí àṣàlà àdíìsì àáfàá wa àbúrò rà ní kọ́lọ́n kó bá ní yọnu sí wọn àdíìsì ìmáàmù tirimidi àáfàá wa hakim ibn hibban àti àáfàá wa ibn khuzaimah náà gbà wá. wọ́n nípa nàbí sallallahu alayhi wa sallam ó ń sọ bẹ́ẹ̀ wípé man lam yusalli rọ̀kàtà ìjìlẹ̀ fàjìr ẹni tí ó bá kírun rákà méjì tá a máa ń kí ṣáájú ìrun àsùnbà yẹn fáliyù sọ̀lì ìmọ̀ báàdàmà tẹ́tìlọ̀ ọ̀ṣàms báàdàmà tẹ́tìlọ̀ ọ̀ṣàms kó ń tàn ya kí lẹ́yìn ìgbà tí kíni o lẹ́yìn ìgbà tá ló fajárì bá yọ àlẹ́yìn ìgbà tó rùn bá yọ ó tàn sí pé lẹ́yìn ìgbà tó rùn sẹ́yìn pé inú Islam àsìkò tó rùn yọ gangan nínú àwọn àsìkò tí wọ́n kọ̀ ara àwọn àlàó kọ́ọ̀tù àlùmọ̀nì yíyọ àní àwọn àsìkò tá a gbọ́dọ̀ kírun bẹ̀ ni so baada máa tẹ́tí lọ ṣàms so lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé òòrùn ti yọ tán so ti yé bá ní ìsìn ẹni tí ò kíra ká àtàlífàjì ò tún lè kí làwọn àfáà ṣe ni pé option méjì ti wà ń lẹ̀ báwọn kò takora wọn àwọn àdìsẹ́ kò sí taarub kò sí pé conflict àbí disagreement wà ń bẹ̀ ó túmọ̀ sí pé ẹni tó bá lè kí nídìí lẹ́yìn subuhi ọ̀tọ̀ ẹ̀ ń bá sọ díẹ̀ di àsìkò dùn alẹ́yìn ìgbà tó rùn bá ti yọ kò ṣe nǹkan kan méjèèjì náà ló lọ wallahu alam kọ́lọ́n kó gbalẹ̀ sìn. masala mi tó tún jọmọ́ rọra ká àtàlẹ́ fajiri lásán pé ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ àgbọ̀yé ọmọ nídìí ìfarabalẹ̀ gan kọ́lọ́n san àwọn àfáà wa tá à ń lo àwọn tíra àwọn lẹ́sàn àti àwọn ìmọ̀ wọn hmm? kọ́lọ́n kó bá ní san gbogbo wọn lẹ́sàn rẹ o àáfàá lára nǹkan tó tún jáde ni pé ṣé lẹ́yìn yíyọ àlìfájàrí ǹjẹ́ a tún lè ṣe náfìlà tàtà wà bóyá tàtọ́ wúrù mutlak gẹ́gẹ́ bá a sọ lọ bóyá náfìlà sànpáná àbí mọ̀kọ́yàd àbí ìtọ́jẹ́ pé lóǹtẹ̀ a rí pé tá a bá ti kọ́ sókè lábala mọ̀kọ́yàd rákà àtàjì lè fajiri nìkan òun ní bẹ lẹ́yìn ìgbà tálùfàjà rí bá ti yọ tá a fi ká sọba fẹ́nìkan wá lè rò pé ó hm, mọ́sálásí wa àlùfàjà rí ẹni bí i five twenty one lápẹ̀rẹ̀ jẹ́ ń sọ báwọn nísìn àbí five sixteen mọ́sálásí ti wá ànkísùbù ni five forty five èmi dẹ̀ wà ní mọ́sálásí di five thirty nítorí five thirty five forty five fifteen minutes jẹ́ mọ́sí náà fìlà rákà méjì méjì mo kó ẹ̀sẹ̀ jì náà ni ìrì ìrùn tajúdù kì í àbí bẹ́ẹ̀ kọjá nǹkan máa ṣe náfìlà tìláwọ̀ wù mí ṣe àṣkárò wù mí ṣe náfìlà ní wù mí ṣe kí wọ́n ṣe náfìlà rákà méjì méjì mẹ́rin ó di mẹ́fà ó di mẹ́jọ ṣé mo kẹ̀lé máa ṣe náfìlà mo ti kọ́ ṣe rákà àtàlẹ́fàjì ni mo ti máa ṣe náfìlà sàǹfààná ǹjẹ́ àtún lè ṣe náà fílà àṣegbọrẹ mi lẹ́yìn ìgbà tálùfàjárì bá ti yọ síwájú ká tó kásùnba síwá àràkà àtàyè lè fàjẹ yàtọ̀ sí náà fílà àràkà méjì tá a máa ń ṣe àáfàá ní kọ̀ọ̀lan indal fuqaha ọ̀rọ̀ méjì làwọn àáfàá wa sọ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé yúkúrọ̀wù tàtọ́ wọ̀ọ̀rù bí gẹ́rì rákà àtàyè lè fàjẹ wọ́n ní akọ̀ makruh àwọn àáfàá ọlọ́run san wọ́n lẹ́sàn-án rè o láṣẹ nídìí ká farabalẹ̀ fún mọ́ o àwọn àáfàá wa ní makru ni sórí ó ti yé àwa tá a jẹ́ tulabul ilm kí ló jẹ́ káwọn àáfàá ọmọ ṣàlàyé ẹ̀ kò dáa ṣùgbọ́n tá a bá wá rẹ́ nìkan tó ṣe náà fìlà náà kò ṣe haramu kò ṣe ń tọ́jú èèwọ̀ ṣùgbọ́n kò dáa ó ti jẹ́ khilafu sunna wà khilafu aula ntẹ́ni yẹn ṣe ti tako ńlára bí àsálàm nìyẹn kò dáa tó kì í wá sí pé àtòrí ẹ̀ sọ pé kì í sálùsùn náà mà àbá sọ pé ó ti àṣẹ lọ́hùn ún ṣùgbọ́n kò dáa tó àwọn àfààní mọ̀kúrú ni kálá ń ṣe náfìlà araka kankan àbá ń ṣe náfìlà míì yàtọ̀ sí náfìlà araka méjì yẹn. wọ́n ní wàhùwà kọ́ọ̀lù akisari salaf òun lọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn aṣíwájú rere nínú àwọn sàábé àtàwọn tó tẹ̀lé wọn òun ni wọ́n sọ. So ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní tó sọ nìyẹn àáfàá ní tá a bá lọ wò ó àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn aṣíwájú rere fún wa wọ́n ní nǹkan tí wọ́n gbára lé o nínú nǹkan gbára lé jàmọ́ pé àní tọ́ dáa ju àní mọ̀kúrú ni kò dáa tó wọ́n ní pé nú àdìsí àáfàá wa Abdullahi ibùnà Umar kọ́lọ́n kó bá ní yọnu sí bàbá àtọ̀mọ́ látọ̀dọ̀ ya wa Hafsọ táwọn náà jọmọ fún àáfàá wa Umar wọ́n ní ìyàwó afsọ kọ́ọ́lá tí wọ́n sọ báyìí pé kánà rasulullah sallallahu alayhi wa sallam idha tala alfajiru la yusalli illa rak'atayi alfajir tánàbí àsálàm tálùfàjáde bá ti yọ báyìí kéétún kírun kankan mọ́ àfi rákà méjì tá a máa ń kí ṣáájú àsùnbà lẹ́yìn ìgbà tálùfàjáde bá ti yọ. nínú ọ̀rọ̀ mi àfàwà yasar táwọn náà jẹ́ mọ́wúlá ọmọ ọ̀dọ̀ fún àfàwà ibn umar wọ́n ní pé rọ̀hán ibn umar wàhánà òsọ́lì bá dàtò lórí fàjìr wọ́n níjọ́ kan àwọn àfa wa abdullahi ibùnà owó márùn ọlọ́run bá ní yọ́nú sí bàbá àtọmọ wọ́n náà rí àwọn àfa wa yasaru ní ọ̀tán jẹ́ bí ọmọ ọ̀dọ́ hmm, fún àfa wa abdullahi ibùnà umar wọ́n náà ráwọn táwọn ń ṣe náà fílà ńjọ́ kan lẹ́yìn ìgbà tálù fàjárì ti yọ fàkọ́lá ya yasar àfa wa ibùnà umar abdullahi ọmọ umaru wọ́n ní rẹ̀ yasaru iná rasulà allah sallallahu alayhi wa sallam kharaja alayna ànábì jáde sí wa ńjọ́ kan wà nánú nùsọ́lẹ̀ àdéhìsọ́lá àwa náà wá fàkọ́ọ́lá ànábì wa ní lìyẹ́bùlò ṣàìdúkùm gọ̀ ìbàkùm ẹni tó wà ń bì kó fi tó ẹni tí ò sì ń bì létí o látòsọ lu bàdà alfajiri ìlà sàjìdàtàìn tó bá ti lè di pálùfàjárì yọ ẹ má ṣe náfìlà kankan mọ́ àfi náfìlà rákà méjì sàjìdàtàìn nìta sọ ẹ́rì pé ìkan ń bẹ tí mo ti tún sí rákà lẹ́ẹ̀kan àwọn àáfàá àwọn máa ń lo sàjìdà tí ó tún máa rákà ànábì àsálàm náà dẹ̀ lò ó sàjìdàtàìní ń bí ìràkàtàìní ni ẹn bá ti jẹ́ tọ́líbù fẹ́kì yóò ti gbọ́ yé ó níbi tó ti lè túmọ̀ àforíkalẹ̀ lásán ó dẹ̀ níbi tí ó ti túmọ̀ òdìdí raka so bá ànábì ṣe ló ń bì ànábì ilẹ̀ gbọ́dọ̀ kírun kankan lẹ́yìn àlùfàjáre àfi náfìlà raka méjì eléyìí tá a ti sọ fún yín yẹn àáfàá wa Abu Dáúdà wọ́n gbà wá àáfàá wa Tirmidhi àtàwọn míì àṣekàlà lámà Al-Albani rahimahullah ní àdìfù yẹn lálàáfíà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam kí la fẹ́ lò ń bẹ̀ òun ni pé àwọn ẹni àkọ́kọ́ wọn ni yókùrọ̀hù àwọn láà kórìíra wọn ní ọ̀dà kọ̀dà káwa sọ pé àlùfájàre tí wàá tún wá máa ṣe náà fìlà kankan ṣùgbọ́n àwọn ẹlẹ́kejì àwọn ní lábàṣà á ń yàtàtọ̀ wà á ba'da tulu'il fajr wọn lẹ́yìn gbàtà àlùfájàre bá yọ kò sí tó burú o kálá tó ń ṣe náà fìlà wọn ní òsì tó burú ń bẹ o sotiye alifájàrí yọ àwa ń ṣe náfìlà wọ́n ní ò ṣe nǹkan kan o nínú ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ yìí wọ́n láàfáà wa ibnu munzir wọ́n gbà wá látọ̀dọ̀ àfáà wa lásán alibasiri náà bákan náà tọ́lá àfáà lásán alibasiri náà wọ́n ti sọ̀ntà àṣọ lákọ̀ọ́kọ́ pé makru ní kódà ṣùgbọ́n ní ọ̀rọ̀ míì wọ́n tó ní pé tó kò sí tó burú ń bẹ̀ náà kálá rẹ̀ tó fẹ́ ṣe náà fìlà lẹ́yìn ìgbà tálífàjárì ti yọ so ó ti ṣe rákà tálífàjírì ẹ̀ ó tún wá fẹ́ ṣe àwọn náà fìlà sí gbọ́rẹ̀ míì wọ́n ní òsì tó burú ní inú ọ̀rọ̀ yìí àwọn àáfàá ní tá a bá wò síra wọn èyí tó rinlẹ̀ jù òun ni pé tá a bá stọ́dì hadiyu nabi yi sallallahu alaihi wasallam ìlànà bá nàbí ṣe máa ń gbà sẹ́sìn pàápàá bí àáfàá wa ibn al-Qayyim al-Jawziyya bí wọ́n ṣe máa ń tẹnu mọ́nú tí àwọn Zadul Mi'ad a rí pinnu lànà ànàbí sallallahu alaihi wasallam ànàbí ó ti jí lóru yóò ti ṣe náfìlà tó fẹ́ ṣe lóru tó bá ti ń fura pé àlùfẹ́gbà náà kò sáago bíi tiwa báyìí kò sí gbogbo àwọn applications tá a fi mọ̀ pé alfajari ilé yọba yẹ fi plus or five or ten eh, plus or minus five to ten minutes kò sí láyé àwọn sàádé àwọn ó ti máa fura pé ah, alfajari ti ń súnmọ́ tàbí kán dípò ti yọ báyìí tàbí àsàlà bá ti ń páyà alfajari ilé yọ ànábì ó fi wítìrì rẹ̀ sí ṣe ẹni tó ṣe wítìrì ó ti parí gbogbo òórùn òru kí ló kù wọ́n retí ìrun subuhi alifajari yọ báyìí ànábì òṣèré ká àtà alifajir yóò rọgbọ kàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀ tàbí kọ́ ọmọ báyà wa Aisha sọ̀rọ̀ ǹjọ́ mi subuhi tó báyìí ànábì òkò náà lé yọ bọ̀ sí mọ́sálásí ẹ̀ ń bá lọ stọ́dí ìlànà ànábì àsálàm ànábì ètò ń ṣe náà fìlà kankan lẹ́yìn gbàtà alifajari bá ti yọ ṣùgbọ́n ńgbà tí òtún sí ń tọ́sọ́ di èèwọ̀ fún wa làwọn àáfàá tí wọ́n sọ ọ̀rọ̀ kejì yẹn wọ́n ní tá a bá rẹ́nìkan tó jẹ́ pé ó máa ń jí lóru ó wá pẹ́ jíjọ́ kan wọ́n ní òsín tó burú hmm, àlùfájàrí ti yọ lóòótọ́ ṣùgbọ́n ó ti rí pé ah, àsìkò tó sì wà ńlẹ̀ kan ó tó gbèrún dúró ó tó ṣe náfìlà rákà méjì ó tó ṣe náfìlà rákà mẹ́rin so iná lọ aláyù bí wàá jẹ́rọ lè mọ̀ sí ni pé dáadáa tó ṣe náà yọ gbà ládàá rẹ̀ ṣùgbọ́n ẹ bá ti bẹ̀ẹ́ kan jẹ́ pé nọ́mà bó ṣe máa ṣe lóru ó ṣe náfìlà ṣe wítìrì kò sí náfìlà kankan ju rákà àtàlífàjìrì lọ so ká sọ pé mọ̀kúrú nìyẹn ìyẹn súnmọ́ ní tó tẹ̀sùn wọn nínú ṣẹṣẹ anabi asalam pẹ̀lú pé tá a bá wá rẹ̀ ní tó ṣe náà bọ́yọ̀ pẹ́ jí lọ́wọ́ kó náà ṣe náà fílára ká méjì mẹ́rin kó tó fi súnmọ́ lọ àwọn àfáàṣe ni pé lábàásà kò sí ní tó burú ń bẹ̀ sotiye àyà tó fi tọ́ bá tó jẹ́ àwọn zawatul asbab àwọn náà fílà tó máa ń ní ìdí bọ́yá nìkan kẹfẹ́ ṣe sọ̀látùlì sẹ̀kárà láàrin yíyọ àlùfájárì sí ọ̀nà ṣubú yìí kò sí tó burú mbẹ́ sótìyé ọ̀fẹ́ ti sọ̀látùlì sẹ̀kárà láàrin àsìkò kí ló burú mbẹ́ kò sí nǹkan tó takò irú àwọn nẹ́fílà tó wá jẹ́ pé ó ní sábàbí báwọn àwọn àfáà láàlè ṣe láàrin yẹn ṣùgbọ́n tí ìbá ṣerú àwọn eléyìí tó dáa jù kọ́lọ́n kó ṣe wálẹ̀ tí ó lè máa ṣèjọsìn bánàbí àsálàm ṣe máa ń ṣe òun ni kọjá pé èèyàn ó ti ṣe náà fìlà ṣáájú kálífàjárì tó yọ èyí ó ti parí wítìrì àlùfájàrí yọ báyìí èyí ó máa retí subuhi lẹ́yìn rákà àti àlùfájìrì kéèyàn máa ṣèrántí ọlọ́run àbí kó máa tìláwà àbí kó máa ṣàdúà àbí kó máa tọrọ istikfar àbí kó tó máa wá jọsìn míì ṣe ìyẹn ló rìn lẹ́jù tábà rẹ̀ tó ṣe náfìlà a sọ pé kò sí nǹkan tí ó burú ń bẹ bíyìí rahman ọ̀rọ̀ tó ti rákà àti àlùfájìrì àparí ẹ̀ báwọn àfi gígùn a wá bọ́ síbi sunnatu zuhur náfìlà tá a ṣe níbi ìrun zuri so rákà àtàlífàjìrì báwọn àti parí ọ̀rọ̀ ọ̀run ṣubú ìbáwọn náfìlà tó wà ń bẹ̀ nù á wà bẹ̀rẹ̀ látòrí náfìlà wo ló ń bẹ̀ bí ìrun zuri ọlọ́run bá kó sọ wá di ọ̀sẹ̀ tí ń bọ̀ náà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.